الذي أنعم على عباده بالنعم ظاهرة وباطنة وحبب إليهم الحمد والشكر عليها وكره إليهم الكفر والحسد ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر له وكل شيء عنده بمقدار رفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم وإلى الله المصير عباد الله اعلموا أنه لا ينعم الله على عبده بخير إلا ليبلوه ولا يمنع عبدا من خير إلا ليمتحنه إذا عباد الله فلا تحاسدوا فلا تباغضوا فكونوا عباد الله إخوانا عباد الله فالحسد هو البغض والكراهة لما يراه الحافظ من حسن حال المحسود فالحسد أيضا كراهة ما أنعم الله به على العبد وليس هو تمني زوال نعمة الله على الغير بل هو مجرد أن يكره الإنسان ما أنعم الله به على غيره فهذا هو الحسد عباد الله سواء تمنى زواله أو أن يبقى ولكنه كاره له يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم أم يحصدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما عباد الله ولقد قال عبد الله بن مسعود رضي الله عنه وارضاه لا تعادوا نعم الله قيل لا ومن يعادي نعم الله قال الذين يحسدون الناس على ما آتاهم الله من فضله عباد الله الحسد مظلوم وصاحبه مغموم وهو آكل للحسنات يقول النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب عباد الله قال الحسن ما رأيت ظالما أشبع بمظلوم من حافر نفس دائم وحزن لازم وعبرة لا تنفذ عباد الله اعلموا أن حالات, أن حالات الإنسان من نعم الله على غير اثنتان إحداؤما أن يكره تلك النعمة وتحب زوالها أن يكره تلك النعمة ويحب زوالها وهذه الحالة تسمى حسدا والثانية ألا يحب زوالها ولا يكره وجودها ودوامها ولكن يشتهي لنفسه مثلها وهذه تسمى ضبطة ثم يدعو لصاحب النعمة بالبركة فأما الأول فهو حرام بكل حال إلا نعمة أصابها فاجر أو كافر وهو يستعين بها على تهييج الفتنة وإفساد ذات البين وإيذاء الخلق فلا يدرك كراهتك لها ومحبتك لزوالها فإنك لا تحب زوالها من حيث هي النعمة بل من حيث هي آلة للفساد والثاني عباد الله وهذا ليس بحرام بل مندوب في الدين ومباع في أمور الدنيا أتفني ودولون أتدوك فún Ọlọ́run ọba ní ẹ̀kan sí Ọlọ́run ọba wo ni ọba tí a dúpẹ́ fún ọ̀nà ni ọba èyí tó máa ń ṣe ìdẹ̀ra lérí àwa ẹrúsìn rẹ̀ ìdẹ̀ra tí Ọlọ́run ọba ṣe lórí wa ìdẹ̀ra tí kò lóǹkà ni ó ń bẹ nínú àwọn ìdẹ̀ra èyí tó fojú hàn ó sì ń bẹ nínú àwọn ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa èyí tó pamọ́ ọlọ́run bá ṣe ìdẹ̀ra púpọ̀ lórí àwọn ẹ̀dá ó kẹ́ wa ó ń wa ó dáàbò rẹ̀ bò wá tá a bá ní ká ka oore tọ́lọ̀ ń ṣe fún wa ká tán o ọlọ́run fẹ́ ká máa dúpẹ́ ṣùgbọ́n ọpẹ́ kì í rẹ̀ nítorí pé a kò gbúdọ̀ fi ìròyìn a gbúdọ̀ fi oúnjẹ a gbúdọ̀ fi ìròyìn ọlọ́run gbogbo ẹni tí bá ń sọ pé ọpẹ́ ló ń jẹ ọlọ́run ni ọlọ́run tayọ ká fi oúnjẹ ròyìn rẹ̀ ọlọ́run ọba fẹ́ kó bùkátà sí ọpẹ́ ó fẹ́ ká dúpẹ́ lórí oore tó ń wa nítorí kí ni kó oore wa lè pọ̀ sí i kì í ṣe pé kọ́lá ọlọ́run lè pọ̀ sí i bá a bá ń dúpẹ́ wọ́n máa pọ̀ adúpẹ́ ìdẹ̀rẹ̀ yìí tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ ẹ̀yà wa nítorí pé tó bá dúpẹ́ ìdẹ̀rẹ̀ tọ́lọ̀ ń ṣe fún ọ dunnú ṣé ìtọ́lọ̀ ń ṣe sí ọmọ làkejì náà má ṣe kì í ta má pẹ́ dàn ẹni tọ́lọ̀ ń bá ṣe ìdẹ̀ra fún adúpẹ́ fún ọlọ́wọ́n ọba náà àmọ́ títóbi rẹ̀ àmọ́ rírì oore tó ṣe fún wa adọ́lọ́n kọ́ mọ́ ti wá ní aláìmoore o ìkẹ́ ọlọ́run tó kún àtijẹ́ rẹ̀ kó máa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yẹ̀rú ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ọdọ̀wọ́ wa gẹ́gẹ́ bá a ti máa ń sọ ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ká ọlọ́run ní kọ̀kọ̀ ọlọ́run ọba ní gbangba níbi tí wọ́n ọba níbẹ̀ níbi tẹ́nìkan ò ti rí wa ọba ká lọ mọ̀ ọba ní rẹ̀ ìpèsè fúnni ọwọ́ ọlọ́run ọba ló wà kò sí lọ́wọ́ ẹnikẹ́ni o ọlọ́run ọba atẹ́ arúfìkì lẹ̀ fún ẹni tó bá wù ọlọ́run a sì fún lẹ́nu fún ẹlòmíì ẹni tọ́lọ́run ọba tẹ́ fún kó má yọ̀ láyọ̀ ju ó ṣe é ṣe kó ṣe pọ́lọ́run fẹ́ fi dán wò ni o ẹni tọ́lọ́run sì fún lẹ́nu fún kó má rò pọ́lọ́run ọba ò nífẹ̀ẹ́ òun torí pé gbogbo orí ilé ayé ọlọ́run ọbọ òfin ṣe májẹ̀mú pé ẹni tó ń bá nífẹ̀ẹ́ sí lòun fún lórí ayé firaun ọ̀tá ọlọ́run gbáà ni lójú méjèèjì ẹ̀yẹrúsẹ̀ ọlọ́run firaun ó lo ayé ní ti pé kéèyàn ó ayé firaun ní ọlá ó ní ipò ó láṣẹ lórílẹ̀ séèyàn túmọ̀ sí pọ́lọ́ wọn bá fẹ́ràn rẹ̀ ó sì ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tó ṣe wípé tó bá jẹ lẹ́nìí tó pa ní òfin jẹjọ́ kejì ìyẹn ò sọkọ́lọ̀ wọn bá kúrò àrọ láàfin sọ ní gbogbo àyè wípé gbogbo ìjọsìn gbogbo ẹ̀sìn tó bá ti wípé ó lò ó lọ ó gun mọ́tò náà fi ń pè èèyàn síbẹ̀ kéèyàn gbà pé rọ ni ìjọsìn ẹ̀sìn kò sí ní tó fẹ́ ṣe ayé wájú pé ó fẹ́ sùn wà mọ́ lọ́nà gbogbo yìí táwọn nínú orí ilé ayé yìí àdéhùn ni pọ́lọ́ lóhùn ó ṣe fún wa èèní ló jẹ́ lórí orí tọ̀run à ń tẹ̀sìn nítorí ká fọwọ́ búlẹ̀ níwájú ọlọ́run gbogbo tá a wá rí tó relé ayé yìí ọlọ́run ọba máa ń fi ṣe èèní fún gbogbo ẹrúsìn rẹ̀ ni yálà àṣetọ̀ ọlọ́run àbá àṣetọ̀ ọlọ́run àwa bẹ̀ ọlọ́run ọba nítorí rẹ̀ ọlọ́run kọ́ má dé òṣìṣẹ́ nìkọ̀ọ̀kan wa o ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀dẹ́ká mọ̀ kí gbogbo nǹkan pátá ọlọ́run ọba ti fi gbèdéke sí iye tó ní nínú owó ọlọ́run mọ iye níjọ́ tó ti dá ọ ló ti mọ iye owó tọ́wọ́ rẹ̀ ó ó ti mọ iye tó kò jọ láyé wípé lágbájá lówó lọ ó dààmú ó ṣe wàhálà iye owó tó ní láyé tó fi jáde láyé ọlọ́run ti mọ̀ èyí tó ṣe pé tí ló fi máa gbọ́ kò ní lọ́wọ́ ọlọ́run kí wàá ló fẹ́ fa ìdààmú kí ló fẹ́ fa wàhálà àtàlàyé fún wa ẹni tó dààmú tó ṣe wàhálà nígbà kan kódà ó tún lọ sóògùn owó nítorí pé kí ni o ó fẹ́ ra mẹ́jì bẹ́ẹ̀ ó sóògùn owó pààyàn jẹ̀mọ́ bẹ́ẹ̀yàn bá ní twenty five thousand naira lọ́wọ́ ní ìyọ́mọ̀ ra mẹ́jì bẹ́ẹ̀ ẹni tó torí ẹ̀ pààyàn níjọ́ kò ní túmọ̀ ọ̀tọ̀ mọ́ ẹlòmíì ilé tó torí ẹ̀ pààyàn ilé tó torí ẹ̀ sóògùn owó bẹ́ẹ̀ bá wọlé òun lé ní kò dá sílé má irú àwọn ilé ni wọ́n ń wó náà fi ń kọ́ shopping complex ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé tọ́lọ́run bá ti pè ní tiwa yóò jẹ́ tiwa èyí tọ́lọ́run bá ti lọ́wọ́ wọ òní tẹ̀ bá sáré sáré sáré jù bẹ́ẹ̀ lọ ọwọ́ wọ òní tẹ̀ o ọlọ́run ni kò gbọdọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ̀yẹ rúṣin ọlọ́run èyíkéyìí tọ́lọ́run bá wa pọ̀ jù sọ́dọ̀ wa afẹ́ ní a afẹ́ náà náà kò sí jà kìíní dòdò kankan bẹ̀rù èèyàn sì fẹ́ ní ọwọ́ rẹ̀ òtí ìtẹ́ kò sí pé ọlọ́run kórìíra rẹ̀ má ronú pé ọlọ́run ṣàìdá sí ọ èyíkéyìí inú méjèèjì ọlọ́run fi dán wa wò ní ọ ẹ̀yìn ẹrúfin ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ìwà kèéta kí èèyàn má máa dunnú sí oore tọ́lọ́run bá ṣe fún ọmọlàkejì ẹ̀ṣẹ̀ tó tóbi ní níwájú ọlọ́run ọba subhanahu wa kí ni tá ń pè ní kèéta kéèta òun náà ní kọ́mọnìyàn kínú rẹ̀ ó mọ́dùn kó mọ́ kórìíra ní gbogbo ìgbà tó bá ti rí ọmọlàkejì rẹ̀ nínú ìṣesí tó dáa kínú rẹ̀ mọ́dùn bọ́yá ọmọlàkejì rẹ̀ oríṣẹ́ tó dáa lágbájá ń kọ́ ọmọ ti oríṣẹ́ níbo lóríṣẹ́ sí ìbá ẹ̀ lóríṣẹ́ sí inú rẹ̀ ò ní ìyàwó rẹ̀ mọ̀ bímọ kódà ìbejì ló bí ẹ̀kọ́ lọ agbóṣe rí nù inú rẹ̀ wà nídùn yóò máa kó ìdá ká ó sì lè jẹ́ ìyàwó ẹ̀lú mímọ́ lágbájá ọkọlé lágbájá ọ̀ra ọkọ̀ tọ́ba ti gbọ́ bẹ́ẹ̀ inú rẹ̀ ó bàjẹ́ inú rẹ̀ ò ní dùn ìyẹn nìkan kọ́ ìyẹn rúsan ọlọ́run kódà yóò tún máa ran kan pé kó tọ́lọ̀ ń ṣe fún yẹn kó sì bọ́ lọ́wọ́ ẹ̀ àbíkọ́lọ̀ ń tiẹ̀ gba oore yẹn lọ́wọ́ ẹ̀ kó gbé e fún òun torí pé kò lẹ́tọ̀ọ́ sí irúfẹ́ orí bẹ́ẹ̀ àwọn àfáà àjẹpọ̀ yẹ wa wípé gbà mí ń bẹ ẹnu wípé inú rẹ ò dùn sí oore tọ́lọ̀ ń ṣe fọ́mọ làkejì kódà kó o má lánìyàn pé kóore yẹn ó bọ́ lọ́wọ́ ẹ̀ ẹnu pé inú rẹ ò dùn sí oore òun ìgbàgbọ́n ṣe ta náà nìyẹn ọwọ́ á gbèrò kóore yẹn ó bọ́ lọ́wọ́ ẹ̀ o àbó ògbèrò rẹ o ẹnu pé tó o bá ti rí báyìí inú rẹ ò dùn sí o yọnu ìwà kẹta ìwà tó burú jáì ni ọlọ́run sọ nínú alukur'an nípa àwọn Yahudi ọlọ́run ní èéṣe tẹ́yìn fi ń ṣe kẹta àwọn èèyàn lórí ní tó ṣe pọ́lọ̀ ọba ló ṣe fún wa àjùlọ tọ́lọ̀ ń ṣe fọ́mọlàkejì oore tọ́lọ̀ ń pè ní tọmọlàkejì ipò tọ́lọ̀ ń pè ní tó fi ń ṣe kìtà rẹ̀ àbúròpórè ti tálọ́dọ̀ ọlọ́run ni àbúròpórè òye jẹ́ tiẹ̀ náà kí lọ́lọ́run ṣe fún tó rò pọ́lọ́run ò lè ṣe tó ju bẹ́ẹ̀ lọ́fẹ́ lómi kí lọ́lọ́run ọba ṣe fún tó rò pọ́lọ́run ò lè gbé dìde nínú àwọn ọmọ tó bí ẹni tó ju bẹ́ẹ̀ lọ kí lọ́lọ́run ọba ṣe fún tó rò pé lọ́la ìwọ ní òun lè ní tó ju bẹ́ẹ̀ lọ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọlọ́run ọba ní kí ló dé táwọn ènìyàn pàápàá lérí oore àjùlọ tí ọlọ́run ọba ti fún àwọn ẹrú rẹ ọlọ́run ní ẹjẹ́ kó yé yìn èyí tá a ti fún ànábì sallallahu alaihi oore ni látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ká nàbí ò tó délé ayé àti nǹkan tó súnmọ́ ẹ bẹ́ẹ̀ náà fáwọn ànábì ọlọ́run tó ṣáájú ọlọ́run ní àwa la ti gbogbo àwọn ará ilé ànábì Ibrahim afún àti tó tóbi tí kò àwọn ọlọ́run láti Ibrahim àti lánàbí ọlọ́run àti ọmọ rẹ̀ Ismail àti lánàbí ọlọ́run àti ọmọ rẹ̀ Ishaq àti lánàbí ọlọ́run àti ọmọ Ishaq Yakub àti lánàbí ọlọ́run àti ọmọ Yakub Yusuf àti lánàbí ọlọ́run nínú ọmọ Yakub Yusuf ti jáde nínú wọn ni Dawud ti jáde nínú wọn ni Suleiman ọlọ́run ní àwa la ṣe wọ́n bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe wọn kì í ṣagbára wọn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ má ṣe kí n bá wọn. ẹ̀yìn rúṣin ọlọ́run àkọ́wọ́ abdullahi ọmọ Mas'ud ó ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ mọ́ bọ́ọ̀lù ń sọ̀tá wọ́n wá bílẹ̀ wípé ọ̀nà wo lèèyàn lè máa fi ń sọ̀tá ní ní kéèyàn ó máa ṣe ọmọ làkejì lórí mọ ẹ ṣe ń sọ ń pé kò mọ ẹ ṣe ni àwọn àfáà wọn lẹ́ni tó bá ń pẹ̀gàn tó ń ṣe fìta ẹ̀ṣẹ̀ mẹ́ta ló dá àkọ́kọ́ nínú ẹ̀ṣẹ̀ tó dá ó ń ṣe ń tọ́lọ̀ ní kó mọ́ ṣe ọlọ́ni ẹ̀ mọ́ ṣe fìta ó ṣe lọ́n ó ṣe fìta ó ń pẹ̀gàn ẹlẹ́ẹ̀kejì ó ń ṣàfihàn ọ̀lẹ sọ́dọ̀ ọlọ́run ó ń wọ ọlọ́run bí ọba tí ò lágbára torí ti rora rẹ̀ pé wípé ọlọ́run ò lè ṣe irú oore fóun àbọ́lọ́run ò lè ṣe oore tó jù bẹ́ẹ̀ lọ fóun ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé ó ń sọ pọ́lọ̀ ń ṣe mistake kì í ṣe ẹni tó yẹ kọ́lọ̀ ń fún ní oore yẹn ló fún òun wà ńlẹ̀ ọlọ́run ò ṣe fóun lágbájá wà ńlẹ̀ ọlọ́run ò ṣe fún odidi ẹ̀ṣẹ̀ ńlá mẹ́ta òun ló ń bẹ níbi kéèyàn máa ṣèfẹ́ ta ẹ̀yẹ rúṣan ọlọ́run ìwà kèéta ìwà tí ò dání oníkèéta kò sígbà tí ẹ bá rí ẹ nírí pẹ̀lú ìdùnnú nítorí kèrè tá fi ṣe rẹ̀ ó ju tá fi ṣe lọ tí gbogbo èèyàn bá ń dunnú nínú tí ò ní dùn tí gbogbo èèyàn bá ń rẹ́rìn tó bá rẹ́rìn ẹ̀rí ìyànjú òní òrìn torí pé iná yóò wà nínú ẹ̀mí ẹ̀ iná yóò máa jó nínú gbáyà bọ́bá tó wá ń gbọ́ oore bínú rẹ̀ ti ń bàjẹ́ wọn ni à kékeré mọ̀ nù tó bá tún gbọ́ ọ̀tọ́ lọ́ọ̀dún inú rẹ̀ tún bàjẹ́ ẹ̀yẹ rúṣan ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí ìwà kẹta ìwà ẹ̀gàn kìí ṣe ìwà tó dáa muhammad sallallahu alayhi wa sallam ànábì ní dájúdájú ìwà kẹta tẹ ẹ yẹn ó gbogbo sẹ́ẹ̀rì èèyàn ni ó máa ń ba sẹ́ẹ̀rì èèyàn jẹ gẹ́gẹ́ bí iná ṣe máa ń jẹ igi ìṣẹ́pẹ́ ẹni tó bá níwà kẹta lọ́wọ́ ẹni tó bá níwà ẹ̀gàn lọ́wọ́ iṣẹ́ ẹni ó máa bàjẹ́ ní gbogbo tó bá ti ń ṣe kìíta tó ń pẹ̀ gan ọmọ làkejì ẹ̀yẹ rúṣan ọlọ́run ọ̀nà méjì ó ní ìwà kìíta ìwà ẹ̀gàn ló fi máa ń wáyé nígbà tí ọmọ nìyàn bá rí oore kan tọ́lọ̀ ń bá ṣe fún ọmọ làkejì rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ní kọ́mọ ènìyàn ó kórìíra ìdẹ̀ra ọlọ́run èyí tó ń bẹ lára ọmọ làkejì kó wa máa nífẹ̀ẹ́ sí kí ọlọ́run ó gba oore lọ́wọ́ ẹ̀ àbí kó oore yẹn má tọ́ sí eléyìí òun gangan náà ń pè ní olórí kẹta kó o máa rí oore ọlọ́run lọ́dọ̀ ẹ̀dá rẹ̀ kan bó o ṣe wá ń rí yẹn kínú máa bí ọ kínú rẹ̀ má dùn sí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ní kọ́mọ ènìyàn kó fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ oore yẹn náà wá wù ó wá ń bẹ lọ́n pé ah, sì ṣòro orí báyìí náà fẹ́mi náà ọlọ́run tó ṣòro orí báyìí fún lágbájá kó ṣerú eléyìí náà àbí jù lọ ó ṣe fẹ́mi náà èyí náà ara kèéta ni ṣùgbọ́n kèéta ìlú kèéta tó dáa ni kèéta tí ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí yùn tàkọ́kọ́ kó o pẹ̀lú orí tọ́lọ̀ ń ṣe fún kọ́ rò pé kò yẹ kó tọ́ sí ìṣẹ́ ní. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run so oore kan fún lágbájá ọmọlàkejì ọ̀wá àwọn ìwọ̀ ọlọ́run ìwọ ló sóró orí báyìí fún lágbájá ṣerú oore báyìí fèmí náà àdúgbò díẹ̀ so yẹn fún. eléyìí ara náà ni ìgbà mí ń bẹ èèyàn lè gbèrò kí oore kan ti ń bẹ lọ́wọ́ ẹnìkan àbí nǹkan agbára kan ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kéèyàn ó kórìíra ẹ̀ kéèyàn ó sì bẹ lọ́hùn kókó lọ́hùn kó gbà kúrò lọ́wọ́ ẹ̀ ìgbà wo la lè ṣèyún tó bá ṣe wípé ẹni ibi kan owó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ lójú ọmọ àdàdúgbò arísìkì tó ní òun lójú ọmọ àbáyé jẹ́ ipò tó ní òun lójú ọmọ fìyàjà wọn tó bá rí bẹ́ẹ̀ àlùbẹ́lọ̀ fẹ́ ọlọ́run dàpọ̀ bá ń gbàgbára yìí lọ́wọ́ ẹni yìí àyàfi ààyè yẹn nìkan láti lè ní èròǹgbà bẹ́ẹ̀ tí ẹnìkan tí ipò kan bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe wípé kò gbòòrò aburú sí wa ọlọ́run ṣoore fún kódà ìkórira tó ń kórira sí òun kórira nítorí wípé ó kà sáà fẹ́ kóore yẹn ó jẹ́ tiẹ̀ ní kí ṣe kó fi kankan jọ ó sáà fẹ́ kóore yẹn ó jẹ́ tiẹ̀ irú eléyìí ẹ̀yìn ẹ̀rú sàn ọlọ́run kẹsẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ kí ó má ṣe wá ní oníkèta الحمد لله الذي يدعو بالشريعة الإسلامية إلى الفضائل كلها ويزجر بها عن الرذائل كلها قليلها وكثيرها تحقيقا لمصالح العباد والبلاد ثم الصلاة والسلام على رسول الله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله احذروا الحسد وإياكم والحقد فإن الحقد قريب من الحسد وهو ثمرة الغضب وبه يثمر الحسد والغضب إذا لزم كظمه لعجز عن التشفي في الحال رجع إلى الباطن واحتقن فيه فصار حقدا وإذا عمل به صار حسدا والحسد عباد الله كما قيل أول ذنب أصي به الله في السماء وأول ذنب أصي به في الأرض فأما في السماء فحسد إبليس لآدم وأما في الأرض, في الأرض فحسدوا قابيل لهابيل عباد الله اعلموا أن الحسد أربع مراتب الأولى أن يحب الزوال النعمة عن نعمته عن صاحبها وإن كان ذلك لا ينتقل إليه وهذا غاية الحب الثانية أن يحب الزوال النعمة إليه لرغبته في تلك النعمة الثالثة ألا يشتهي عينها لنفسه بل يشتهي مثلها فإن عجز عن مثلها أحب زوالها لا يزهر التفادي أحب زوالها لا يزهر التفاوت بينهما الرابعة أن يشتهي لنفسه مثلها فإذا لم يحصل فلا يحب زوالها عنه وهذا الأخير مباح والمعفو عنه إن كان في الدنيا والمندوب إليه إن كان في الدين عن ابن مسعود وابن عمر رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها ورجل آتاه الله مالا وسلطه ولا هلكته في الحق وفي لفظ ابن عمر رضي الله عنه رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل والنهار ورجل آتاه الله مالا فهو ينفق منه في الحق آناء الليل والنهار عباد الله إن الحسد لا يزيل النعمة عن المحسود ولكن يزيد النقمة على الحاسد ولله در قائل اصبر على كيد الحسود فإن صبرك قاتل فالنار تأكل بعضها إن لم تجد ما تأكله عباد الله أوصيكم وإياي بالإحسان إلى الجار فإن الله تعالى أوصى نبيكم به حتى ظن أنه سيورثه واعلموا أن كمال الإيمان في الإسلام يعتمد على قدر إحسانكم إلى جيرانكم لقوله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره وقوله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال من لم يأمن جاره بوائقا وكذلك حديث امرأة ذكرت عند رسول صلى الله عليه وسلم بكثرة صلاتها وصيامها وصدقاتها ولكنها لا يسلم جيرانها من لسانها قال النبي صلى الله عليه وسلم في شنها هي في النار أتقني ودولون ọba أقبقي sí gbogbo ìwà dáadáa ìwà ọmọlúwàbí ẹ̀sìn Islam látòkè délẹ̀ kò sí tó ń pè wá sí lọ síbi àyàfi ìwà dáadáa ìwà ọmọlúwàbí ó sì ń kí wa nílọ̀ ó ń jágbe mọ́ wa kúrò níbi gbogbo ìwà búburú ìwà tí ò dáa ó ń kí wa nílọ̀ pé ká kúrò ń ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ kó bá òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ká o ìwà kìíta àwọn ìwà méjì kan bẹ ó súnmọ́ra wọn ó sì tún yàtọ̀ síra wọn àmọ́ ọ̀kan òun ló máa ń bí kejì àwọn kan ní alhakad wọ́n ń pè kan ní alhaqid àwọn bàbá wa wọ́n ní ní ìkìdí lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń túmọ̀ rẹ̀ bákan náà pé kìíta kìíta ṣùgbọ́n yàtọ̀ síra wọn nǹkan pè ní alhekdu òun burú pọ̀ alhekdu òun náà ni inú bíbí ìbínú òdì tó bá ti rí dáadáa tọ́lọ̀ ń ṣe fọ́mọlà kejì ẹ̀rẹ̀ lómi ń bẹ kò ní lè sọ síta inú ọmọ bí ìbínú yẹn ó pọ̀ débi wípé ibi tó bá dúró sí kò ní lè dúró ń bẹ̀ tó bá rí ọ bọ̀ lọ́ọ̀kan ojú rẹ̀ padà lódìdí yóò kúrò mẹ́ hekdo ni wọ́n ń pè é hasad yóò wá padà jáde látara ìṣesí yẹn kìí tọ́ padà kí ìṣesí yẹn ó padà bí kìíta kìíta wá ni pé olùgbà tó bá transform in tó dì sọ́kàn tó transform ẹ̀ ṣíṣe sí tó fi ń sọ̀rọ̀ báwọn yẹn bá sọ dáadáa nípa ìmọ̀ àtàání owó wo ìbò jẹ ìbò lè ní gbogbo dáadé ẹni yẹn yóò mọ fẹnu ìbàjẹ́ sọ eléyìí ni wọ́n ń pè ní kẹta ẹ̀yin ẹrúsìn ọlọ́run méjèèjì yìí kò sí orí ń bẹ rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ o ẹni tó ní ìkìdí nínú èyí wá burú pọ̀ àpèjúwe rẹ̀ dà gẹ́gẹ́ ẹni títọ̀ ń gbọ̀n tó wá mú ìtọ̀ mọ́ra ẹ̀rí wípé ojú rẹ̀ lẹ́ẹ̀tì máa rí ìṣẹ́ kò sí nǹkan kan kò sí nǹkan kan bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò ní tiẹ̀ bẹ́ẹ̀ gbóúnjẹ kalẹ̀ yóò lòun ò lè jẹ́ bọ́ọ̀rọ̀ ẹni tó bá dìyàn sínú ṣe máa rí nìyẹn gbogbo ìgbà tó bá ti ń rí ọ ìbànújẹ ò máa bá gbogbo ìgbà ti ń rí ọ inú ní dùn kódà ó lè fi jàǹbá rẹ̀ ọ kò ní fẹ́ pé ẹni yẹn ti láì fi pẹ́ẹ́nì kàkà fi ṣe ẹ̀yìn ẹrú san ọlọ́run ká jìnà sírò àwọn ìwà báyìí ìwà kẹta ó ní àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ takọ́ṣẹ̀ ọlọ́run lórílẹ̀ ó sì ní àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ takọ́ṣẹ̀ ọlọ́run ní sọ́mà ṣèitán ó ṣe kẹta ádámà bàbá ńlá wa ní forí balẹ̀ fún ó ní ìmísí ádámà mo ọlọ́run sì torí ẹ̀ ó bínú séṣù lèṣù fi di ẹni ègbé títí di ọjọ́ òní kí lọ́sọ̀dọ̀ ẹni ègbé ìwà kẹta ìwà kẹnìmọ́nì bákan náà àwọn ọmọ ádámà hábílà àti kọ́bílà wọ́n para wọn lórí ilẹ̀ nítorí kẹta wọ́n ṣe kẹnìmọ́nì ara wọn náà fi para wọn eléyìí ni àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó kọ́kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ẹ̀ṣẹ̀ ìpànìyàn ńlọ́wọ́kọ́ wáyé lórí ilẹ̀ ẹ̀yin arúsìn ọlọ́run ìwà kìíta ìwà tó lágbára ni ẹlòmíì yóò máa ṣe kìíta ọmọ làkejì bẹ́ẹ̀ bá ti wojú ẹ̀ ẹ̀ sì rí lójú rẹ̀ bí kò wà comfortable inú ọmọ bí bọ́ọ̀ bá ń sọ̀rọ̀ yóò máa yín mú kò sì nígbà pé wọ́n rí o àwọn yàrá àmọ́ ah, kí ló yín mú sí ẹni tó yín mú ni kò ní mà nítorí pé in ti ń ṣẹlẹ̀ harakatun láṣọ òríyà òun pé ìṣesí yẹn bó bá ń sọ̀rọ̀ yóò máa yín mú yóò máa ṣe hun òun kò nígbà fóun ṣe bẹ́ẹ̀ nítorí wípé ó kórìíra personality rẹ̀ kí ló wá fi ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ náà ni pé ọlọ́run sóre fún ọ ẹ̀yẹ rúsan ọlọ́run ẹni tó bá nírú wà báyìí lọ́wọ́ kó lọ fílẹ̀ o eléyìí máa ń wọ́pọ̀ láàrin àwọn obìnrin síra wọn pàápàá jùlọ ẹni tó níyàwó méjì àbó níyàwó mẹ́ta nínú ilé ẹ jẹ́ kó ní ìyàtọ̀ ń bẹ láàrin owú àti kìíta kò sí bóbìnrin méjì mẹ́ta ti lè wà nínú ilé kan wọ́n jòwó ara wọn kò sẹ́sẹ̀ ń bẹ̀ owú ó yàtọ̀ sí kìíta owú ìtumọ̀ rẹ̀ ni wípé tèmi ó gbúdọ̀ tuntun lọ́dọ̀ ọkọ ju tiẹ̀ lọ competition nìyẹn ẹni tó bá ní kí tòun ó tuntun ìwọ náà jẹ́ tiẹ̀ ó tuntun ju tiẹ̀ lọ tó bá tún dọ̀tún láì ìwọ náà ti jẹ́ kí tiẹ̀ ẹ̀ náà ó tuntun tiẹ̀ kò ní dànù ọlọ́run fi gbàdúrà ọkùnrin ni ẹnìkan fẹ́ gbóúnjẹ fún ọ ó fi abọ́ ilé ìjú ó fi gbé fún ọ nínú ìyàwó nítọ́ níta tọ́sí náà nítọ́ adúpẹ́ o bó ṣe ń jẹ́ tán ẹnìkan dé ó gbé àwo òun sáré gbé wá ó gbé fún ọ ẹni tó gbé abọ́ ilé ìjú wá lánàá tó bá ti rí yẹn tó bá dọ̀la èyí tó ń gbé wá yóò sì ju ìyẹn náà tẹ́wọ̀n gbádùn ọkùnrin gbà owó owó owó báwọn kò sí láì ṣùgbọ́n owó pé ọlọ́ mi ẹ̀mí rẹ̀ ọlọ́ sí mi ah kéta nìyẹn ìyẹn èso owó ma kéèyàn máa bínú sí orí tọ́lọ́mbà ti fún ọmọ làkejì kéta ni wọ́n ń pè yàn o ẹ̀yàn rúfin ọlọ́run ìwà kéta yìí àbíkẹ́ni mọ́ nìyí ọ̀nà mẹ́rin olómọ ń gbà wáyé àkọ́kọ́ nú ẹ̀ òun náà ní kọ́mọ ènìyàn kó nífẹ̀ẹ́ pé oore tọ́lọ̀ ń ṣe fọ́mọlàkejì kó bọ́ kúrò lọ́wọ́ ẹ̀ kódà kó mọ̀ wá sọ́dọ̀ tòun gan kó sàmọ́ ní kàkàkẹ́ kó má jẹ sèse kan fi sàwádà nù kó má ní orí òun kódà kílẹ̀ àmọ́ jẹun gan ó tẹ̀ ń lọ́rùn lẹ́sìn ní obìnrin mi arákùnrin kan ó sọ̀rọ̀ ìyàwó rẹ̀ nítorí wípé ọkọ rẹ̀ fẹ́ lọ fẹ́yàwó mi wọ́n wá fún ọkọ yẹn ní contract kan láti Germany gbogbo dọ́kúmẹ́ǹtì contract original rẹ̀ ìyàwó rẹ̀ sì bọ̀ sí ilé ọ̀fọ̀ ọgbọ̀ ẹ̀yà wọ́n ní kílódé fi ṣe bẹ́ẹ̀ ó nítorí contract tó fẹ́ gbà yẹn lójọ́ máa ronú pé wọ́n fẹ́ yàwó ni tíyà bá ń jẹ òun àti ẹ̀ kò ní ronú ẹ̀ ó tẹ̀wọ̀n lọ́rùn bó ṣe rí subhanallah ẹ̀yẹ rúṣin ọlọ́run a ò gbúdọ̀ máa tàn máa kí oore tọ́lọ̀ ń ṣe fọ́mọlà kejì kó bọ́ lọ́wọ́ ẹ̀ kódà kó ṣe kó ẹni èyí ṣe fámìlì ẹ̀ tó bá ti rí jẹ́ rẹ̀ dùn sí tún bẹ́ẹ̀ lọ́hùn pé ọlọ́run mọ̀jẹ̀ kó rí ìró bàjẹ́ o torí pọ́lọ̀ wọn bá tó kúkú sí oore yẹn fún oore ti tálọ́dọ̀ rẹ̀ ni oore ò ta ọlọ́kù sì lè táláíláí kí lọ wá fẹ́ ṣe kèéta fún ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ènìyàn ó ṣe kèéta oore tí ń bẹ lọ́dọ̀ ọmọ làkejì pẹ̀lú àníyàn pé kí wọ́n mú ẹni yẹn kúrò ń bẹ̀ kán fòun síbẹ̀ èyí máa wà ní òṣìṣẹ́ àwọn èèyàn ní ọ́fíìsì yóò wà lọ́mọ gbẹ e lẹ́sẹ̀ yóò lọ́mọ sèkìrìtà rẹ̀ ẹni tẹ́ ẹ̀yàn yẹn ẹ̀ mọ́ dáadáa ni kò competent kò ṣe gbá jẹ́ báwọn èèyàn ti ń sọ nípa olóró orílẹ̀-èdè nígbà kan Buhari kò ní sàtífíkẹ́ẹ̀tì ó ti darúgbó kódà ẹnìkan ní kò ní pẹ́ kú bí ẹni kò ń lọ lọ́hùn bọ́lá bá ti fẹ́ lo títóbi rẹ̀ irú ẹni yẹn àsìkò sáájú ẹ̀ ṣùgbọ́n lọ́hùn ní ló lè tó ẹni tí ó kọ̀kọ́ kú ọwọ́ lọ́hùn ló wà tó bá yẹ pé béèyàn ti dàgbà tí èèyàn kú ni ọmọ tá a bí lóòjọ́ kò yẹ kó kù torí kò tí ì lo nǹkan kan láyé ọ̀rọ̀ dìdìrìn ọlọ́run kọ́ wọlá tó bẹ̀rẹ̀ ọlọ́run mọ̀jà kìí ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gàn ní ẹ̀ ta lẹ fẹ́ fi wé Muhammadu Buhari kóníkàlùkù bọ́ọ̀ta ká gbé pọtifólò wọn jáde ká sí kọ́ńbọ́ọ̀dù wọn kájọ wá wò ẹ̀yẹ rúṣan ọlọ́run ìtọ́lọ̀ ń bá ti sọ kó dáa ẹ̀dí gbogbo sọ kó dáa ibi tọ́lọ̀ bá ti fo ore sí tí ògbó sọ pé ore lélẹ̀ ṣùgbọ́n èèyàn máa ṣe kéta èèyàn fẹ́ tẹ́nì èèyàn sì fẹ́ fọwọ́ bolẹ̀ ẹlòmí ó máa ṣe kéta nínú ẹ̀mí rẹ̀ ó náà mọ̀ pé nìyẹn tọ́ sí ṣùgbọ́n yóò fẹ́ kẹ́ni yóò kúrò ńbẹ̀ kó wọn lè wà ńbẹ̀ kí ló dé tó fi sọ pé dandan láwọn fẹ́ wà níbi tó wà sébi tó ju ibi tí ẹ̀yẹn lọ tí ò sí lọ́dọ̀ lọ́nà èyí tó ju tóun yí tó nìyẹn ó wà lọ́dọ̀ ó sì fẹ́ ká bí ọlọ́ọ̀ kọ́lọ̀ ó ṣe oore fún wọn èyí tó yẹ pé ìtọ́ ọlọ́run ṣe fún nǹkan òun gan tó ń tọrọ èyí tó tún jù bẹ́ẹ̀ lọ kí ló wá ṣe kéta orí lọ́dọ̀ tiẹ̀ ìran kejì ni ẹ lọ́nà táwọn èèyàn fi ń ṣe kẹ́ni máàlì wọ́n máa fẹ́ kọ́lọ́run ó gba orí lọ́wọ́ ẹnìkan ó gbé fóun ẹ̀rẹ́ lómi ṣọ́ọ̀pù tí ọmọ làkejì rẹ̀ ti ń tajà táwọn èèyàn sì ń wábẹ̀ dáadáa

yóò wá máa lé yóò máa lé yóò máa lé yóò máa lé tí kìíní yóò bá wá bọ́ sí lọ́wọ́ tọ́wá jẹ́ pé ọmọ làkejì rẹ̀ ni. oore yẹn wà lọ́dọ̀ rẹ̀ yóò wá máa gbégbèsè kí oore yẹn kó bọ́ lọ́wọ́ ẹni yẹn kí nìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ kò fẹ́ kí ẹni yẹn kó oore tẹ ẹni yẹn ju tó ń lọ àwọn méjèèjì náà jọ wà nípò kan wọ́n wá jọjọ́ ń lé nǹkan kan kọ̀ bọ́ sóun lọ́wọ́ ọ bọ́ sí ọwọ́ ọmọ làkejì ọwọ́ àrùn wípé kì í ṣe pé òun ò fẹ́ kó ní orí yẹn ṣùgbọ́n òun ò fẹ́ kó ju òun lọ yọ sí kẹta rẹ̀ ara kẹta náà ìyẹn máa ń wọ́pọ̀ dáadáa ẹjọ́ ń du póòsì kan kọ̀ wá bọ́ sí wọ̀ lọ́wọ́ ọbọ̀ sí lọ́wọ́ má ṣe kẹsẹ̀ Yorùbá máa ń pòwe wọn ò ní ẹni lórí kò ní fìlà èmi wá máa ń parí òwe ń pé kọ́ba àlè rórí tí ó fi di àkéjì kò ní òfin ní fìlà ṣe ẹ̀gbẹ́ tó bá ti ní fìlà tẹ́lẹ̀ tádé kò ní ríbi tí ó dà dé sí i sọ ẹni tó lórí tí ò ní fìlà kó ṣe sùúrù níjọ́ ta dé bá dé yóò rí ibi tí ó dé adé sí ni kì í ṣe torí ìfìlà lọ́run fi da orí yẹn tẹ́lẹ̀ njẹ́ òjò ní fìlà kì í ṣe torí ìfìlà lọ́run fi da orí torí adé ọlọ́run fi da orí yẹn sọdánì kaba sọ ọmọ ọgbẹ́ ah, bó ṣe ń ṣe wàhálà tó yìí ah, àwọn tí ò ṣe wàhálà tó ọgán wọ́n ti rọ́wọ́ mú ah, ẹni mọ̀ lórí òní fìlà o sọ fún wípé ọlọ́run ọ̀dá orí tiẹ̀ torí fìlà tẹ́lẹ̀ ọ̀dà dúró de adé ni tádé bá dé àìdé adé lórí ìfìlà so kò ní sí nǹkan kan bẹ̀ náà adé ìfìlà tádé bá wá dé sí òjú ẹgbẹ̀rún ìfìlà lọ ẹ̀yìn ẹrú sàn ọlọ́run ẹ jẹ́ kó ní kálukú wa ká mọ títóbi ọlọ́run bẹ́ẹ̀ bá ti mọ títóbi ọlọ́run èèyàn ní dààmú ìbádọ́lá ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni kí èèyàn ó ṣe kéta oore tọ́lọ́run ti fọ́mọlà kejì ìpè rẹ̀ ọlọ́run oore tó ṣe fún lágbájá ewu mi má jẹ́ kí tiẹ̀ ó bàjẹ́ o ọlọ́run ṣe irú rẹ̀ náà fẹ́mi àbí ìtòjú bẹ́ẹ̀ lọ èèyàn ò dáa pọ̀ ẹ̀yin ní islam farama ẹ̀yin lọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí tá a bá rí orí tọ́lọ́run sí fọ́mọlà kí ìjọ akáṣàdúrà sí ibarakallah fi ọlọ́run kò fi àlùbáríkà sí ọlọ́run ṣàánú èmi náà èmi náà ń wẹ́wẹ́ o èmi náà so orí tó pọ̀ lọ́dọ̀ rẹ o kéèyàn ti bẹ̀ lọ ọlọ́run wà wù àníyàn rẹ ọlọ́run ó sì kò ní jáàmù ó jáàmù ló fẹ́ sọ lọ́wà nínú kò ní jáàmù ló jáde ìwọ̀n bí ìyàbá wá fi ẹ̀jẹ̀ sínú tó jọ fún síta jọmọ́ tọ́lọ̀wọ̀ wá rí ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹjẹ́ kó yé ẹnìkọ̀ọ̀kan wá dájú pé kìí ta ọba oore tí ń bẹ lọ́dọ̀ olóore jẹ́ o bó o ṣe kìí ta dọ̀la oore tọ́lọ̀ ti ṣe fẹ́ni tó ṣe fún ìyẹn òmú lọ́wọ́ ẹ̀ ìyá tiẹ̀ oní máa lékún ìdààmú òní ó mọ̀ pọ̀ àtòtọ́ yẹ wo fi ronú bí tí ó ṣe dá kẹ́ni mọ́ni ọmọlàkejì òní mọ̀ ṣe káàkiri ọlọ́run ma mọ̀ ṣe wá ní oníkèéta ọ̀kan àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ṣe sùúrù tẹ́nìkan bá ń ṣe bá ń ṣe mọ́ni bá ń jìn lẹ́sẹ̀ wọ́n ṣe sùúrù ìwọ sáà máa wúna tábà sọ fún ọ pé ọmọ sọ báyìí rà ah, èmi kọ́ ní ń báwí ọmọ ṣe nǹkan báyìí rà ah, bọ́yọ̀ sọ lẹ́ni tó gbà lérò àfáà nítorí pé iná tẹ́ ẹ rí yẹn tí náà ọ̀gá ti rí ní tí ọ jẹ mọ jẹrẹ fi pa iná rí ní tí ń jẹ iná fi ń jò tí ti rí ní tí ọ jẹ mọ́ yóò jẹ ara tó fi tán ọ̀gbẹ́ni ń ṣe wọ́n mọ̀ṣẹ̀ kẹta rẹ̀ síbẹ̀ nípò orí ma bá lọ ìwọ gbádùn sẹ̀mí ayé rẹ òun ò ní kúrò nínú ìbànújẹ́ lókè ògbà tí bá ti ń gbọ́ dáadáa nípa rẹ nínú rẹ ọmọ bí nǹkan kan bẹ́tẹ̀ ti ṣẹlẹ̀ sí ọ sínú rẹ òjò sí kò ní mọ̀ gan ibi tọrọ yìí mọ́ ni wà nìyẹn máa wọ́n wà máa retí kọ́ ìbànújẹ́ kan sí ìbànújẹ́ méjì ti ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ò lè mọ̀ dáadáa ló gbọ́ gbogbo gbà ló gbọ́ sínú rẹ̀ ó ọlọ́run kọ́ ṣe wá ní oníkẹta o ẹ̀yìn ẹrú sin ọlọ́run ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ìwà kìíta ìwà tó burú ni ní máa ń ba orí èèyàn jẹ́ ni kì í sì jẹ́ bẹ́ẹ̀ sì ni kíyàwó má ṣe kéta ọkọ ẹ̀ kẹ́gbọ́n má ṣe kéta àbúrò kábúrò má ṣe kéta ẹ̀gbẹ́ kí ọmọ ẹsẹ́ má ṣe kéta ọ̀gá ẹ̀ kọ́gà náà má ṣe kéta ọmọ ẹsẹ́ rẹ̀ bí ṣùgbọ́n wà á kọ́ níṣẹ́ olóòótọ́ ìwọ lọ kọ́ níṣẹ́ ṣùgbọ́n oríire ni fún ọkọ gbọ́dọ̀ rẹ kọjá ṣùgbọ́n ìwọ kọ́ ọlọ́run bí rẹ náà bí ó ṣe náà náà oore tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run pọ̀ kọjá akọ wa máa ṣe kìtẹ́ ẹnìkan mélòó mélòó lẹ́ni táwọn rí i pé ọlọ́run so oore ńlá fún tó ṣe wípé bàbá tí ń ṣe gateman bàbá tó tó bí lọ́mọ oníṣe gateman nílé rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àníyàn tó bàbá yóò ṣe kìíta rẹ̀ ọlọ́run á sì tún lọ gbé àràgbá yamuyamu ọmọ dìde nínú ọmọ bàbá jẹ̀mọ́ ọmọ bàbá olówó sì tún máa jẹ́ dírẹ́fà tẹ̀ tó bá ayé ọlọ́run ò ní kó dúró sójú kan ẹ má jẹ́ nìkan tàn wá jẹ́ kì í sojú kan ni ọlọ́run yí ni lórí dẹ́gbẹ́ nínú Islam a ní sọ pé ẹ ẹ pé òkìrùn dáadáa ni òjò olówó lọ́wọ́ lórí yóò mí ẹlòmí òkìrùn tó lówó lọ́wọ́ ju ẹni kírun lọ so báwọn kálukú ọ̀sẹ̀ súnmọ́ ọlọ́run lè yí tá à ń ṣe yìí àárín ìwọ àtọ́lọ́run bí ó ti dáa bálkì àmọ́ ló ṣe dáa nítorí kálukú ó jẹ́ ọlọ́run ti parí ọlọ́run kò sì gbàgbé ẹnikẹ́ni bàbá mi àṣàdúà àṣàdúà àṣàdúà pé ìrẹ́ ọlọ́run lóun náà mọ̀ nílé láyé lóun náà mọ̀ kọ́lé lóun náà mọ̀ kọ́lé kò ní rówó búlọ́ọ̀kù kan tí ó fi wọ seventy five years yóò sì máa sàdó àwọn ọlọ́wọ́n bá gbé ọmọ jùlọ ọmọ wa máa kọ́ ilé bí ìgbà tó ṣe wípé bí ìgbà tí ọ̀rá tí ọ̀rá yẹ̀pẹ̀ tí ọ̀rá sìmẹ́ǹtì tí bàbá tó ilé ó wù lẹ̀ ó sì máa wù lẹ̀ bàbá yẹn wà máa rò pé ah àti tọ́lọ́run bá ti ẹ̀kọ́ lé fóun gan sóun lè kọ́ ru ilé ìtọ́mọ̀ òun kọ́ báyìí jẹ́mọ́ sádùn àrẹ gbà àbọ̀ ládùn àrẹ gbà kèéta tó sì fẹ́ ṣe lánàá ilé tán kọ́ ilé alámọ̀ ni tó bá kó ti ṣe kèéta àwọn ẹni oníjọ́ náà ó súnmọ́ kó rẹ̀ inú kò sí kankan bá tó gbàgbé nínú ẹrú rẹ̀ o ẹ jẹ́ ká páyà ọlọ́run ká sórí bá ṣe fún ọmọ làkejì àrágbáyàmúyàmú oore tí ó jẹ́ tiwa wà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹ ọlọ́run wa ká ṣe dáadáa sí àwọn wa àwọn tí a múlé tira aṣe dáadáa sí wọn yálà wọn jẹ́ mùsùlùmí wọn iṣẹ́ mùsùlùmí lókùrú ìgbà tó ti pé àtijọ́ ń gbé àjọjọ wà papọ̀ dáadáa dọwọ́ wa láti lè máa ṣe fún wọn oore tá à ń fẹ́ ká fẹ́ fún wọn aburú tá à fẹ́ ká má fẹ́ fún ọmọlàkejì wa ká má fẹ́ fún àwọn aládùúgbò wa nítorí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run jibril kò yé wa máa tẹ̀ mọ́ létí ní gbogbo ìgbà pé ìrẹ́ muhammad àwọn aládùúgbò rẹ̀ dọwọ́ rẹ̀ o ìrẹ́ muhammad àwọn aládùúgbò rẹ̀ dọwọ́ rẹ̀ o rẹ Muhammad àwọn aládùúgbò rẹ dọwọ́ rẹ o ànábì ní dédúgbò wọn àwọn òpin ṣé tí èèyàn bá ti ẹ̀kú sáládùúgbò èèyàn ó jogún èèyàn ni tọ́lọ̀ bá lè má létí bóò ni wọ́n ṣe mọ̀ sí ládùúgbò tó ń gbé bóò ni wọ́n ṣe mọ̀ sí nínú ilé tó ń gbé ẹ ká ṣe dáadáa fáwọn alábàgbé wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yẹ wa wípé pípé ìgbàgbọ́ ó kó dìgbà ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nu ọlọ́run àtijọ́ kẹyìn kò gbúdọ̀ máa fara ní àwọn alábàgbé rẹ̀ bákan náà òṣìṣẹ́ ọlọ́run bá nígbàgbọ́ yín ò tí ì pé ìgbàgbọ́ ẹni náà ò tí ì pé wọ́n ní ta lẹni náà òṣìṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tí àwọn aládùúgbò rẹ̀ tọkàn wọn ò bá balẹ̀ sí iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ jọmọ gbádùúgbò ni ẹ̀rù rẹ̀ ó mọ̀ báyìí àti ẹ̀mọ́ṣẹ́ ò àmọ́ ẹni tí ń ṣe àwọn èèyàn rójú ẹ̀ lẹ́ẹ̀ ọlọ́run kò sọ wà ń bẹ̀ ìyẹn ò gbúdọ̀ jẹ́ ìṣesí wa o arábìnrin kan wọ́n ròyìn rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam wọ́n lóbìnrin náà a máa yan náfìlà a máa gba àwẹ̀ náfìlà a máa sì tọrẹ àánú olóore dáadáa púpọ̀ lọ́wọ́ àmọ́ ibi tọ́rọ̀ rẹ̀ kù sí ni pé gbogbo aládùúgbò èpè ládùúgbò gbogbo àwọn èèyàn ló máa ṣépè fún wọn wá bí ànábì léèrè ànábì nírú obìnrin bẹ́ẹ̀ ànábì lọ́mọ náà ni ìsọmọ àlùjá látara wípé ó jẹ́ ẹni tí wàá rè ó sí àwọn aládùúgbò rẹ̀ tó bá wá rí báyìí ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ní ìwà dáadáa sáwọn aládùúgbò wa sáwọn tá a jọ ń gbé nítorí pé bẹ́ẹ̀ ibẹ̀ lọ́lọ́run pè láàyè wa ká ṣe dáadáa sí gbogbo àwọn bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run bá ń tóbi rẹ̀ kí ó mọ́tẹ́ ìsàánú wa ládùúgbò tí a wà yìí tí a mọ̀ sí àṣeyọrí ẹsẹ̀ àdúgbò yìí abẹ́ ọlọ́run bá ń tóbi rẹ̀ ọlọ́run má jẹ́ kó bàjẹ́ láéláé àlékún oore àlékún ìdùnnú ọlọ́run kó ránṣẹ́ rẹ̀ sí gbogbo àwa tá à ń gbé bí àti gbogbo àdúgbò tẹ́nì kọ̀ọ̀kan wa náà ti wá orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ọlọ́mọtẹ̀bà ránṣẹ́ dáadáa sí i gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé mùsùlùmí ní gbogbo agbègbè ibi tá a bá wà a gbúdọ̀ máa jẹ́ olùkúnlọ́wọ́ lórí dáadáa ẹnu pé tí ò da àwọn mùsùlùmí ò ní sọpọ́tẹ̀ ṣùgbọ́n tó bá ti da ibikíbi tí dáadáa bá ti wá a gbúdọ̀ kún lọ́wọ́ ní tí islam sọ̀rọ̀ yẹn gbogbo tó bá ti dáa wọ́n gbúdọ̀ mọ̀ rí wa wájú ń bẹ̀ ládùúgbò afẹ́sí òpó náà mùsùlùmí gbúdọ̀ dá sí ọ̀nà bàjẹ́ afẹ́sí ọ̀nà ṣe ládùúgbò mùsùlùmí gbúdọ̀ dá sí má yọra rẹ sẹ́yìn nítorí pé àníyàn tí wọ́n fi ń dá sí àníyàn kó gbà ládàá lọ́dọ̀ lọ kódà èèyàn ṣe dáadáa ń gbà míì tẹ́nìkan ò bá mọ̀ ọlọ́run tó dá ó mọ̀ ẹ jẹ́ kí a máa rántí ọlọ́run gbogbogbò ọlọ́run máa rántí wa washkuru wala ni'amihi yazidkum ẹ jẹ́ kí a máa dúpẹ́ lórí àwọn oore tó ń ṣe fún wa ọlọ́run máa ṣàlékún ẹ̀ wala zikrullahi akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run ọba onímọ̀ nípa ń fi ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́